Yorùbá Gidi TV. ikọ̀ rẹ̀ǹsì wàhálà ti dé Nàìjíríà. báwo ni ẹ wá gbowó ṣé ẹ ti ń rí new currency yẹn gbà dáadáa. àárí gbọ́ there is a lot of stress on me to since six o'clock I haven't get air anything since six o'clock. aago mẹ́fà ìdájí lẹ́tí wà lọ. bẹ́ẹ̀ ni o. aago aago six to two. sí mi ò nàìjíríà o. wọ́n ń rìjẹ́tì báńkì báńkì ní kò gbà ṣe báńkì wọn àìrí gbà báàgì wọn tẹ báàgì tiwọn gangan náà gbà àwọn tó wọn gbà á rẹ tí wọn bí àtàwọn six o'clock this is not convenient for people. ṣẹ́ni emefele tó ṣe fún wa yóò ti fẹ́ dàgọ́ ní ṣe fún wa yóò dára tọ́ sa. ara ní àwọn èèyàn kò sóúnjẹ kò sówó kíná tó ń fẹ́ káwọn bá ti wọn lọ àwọn ò wọn mọ́. ṣàwọn ará òtí ẹ̀ dẹ̀ wá ará ọ̀dẹ̀ wá o ará ọ̀dẹ̀ wá mọ́ fara níwá ni akọ̀nira o akọ̀nira àfẹ́nira mọ́ lórílẹ̀‐èdè. kò sẹ́pọ̀ àríra kò sẹ́pọ̀ four hundred naira náà ń ta. pali àṣà ara ni àwọn èèyàn ara ni wá àdẹ fẹjọba ìnira mọ́. àwa gba owó láti odidi èjìgbò èjìgbò láti wá sí òṣogbo lórí àárí owó gbà ní ìlú wa àti débi láti bíi seven thirty àárọ̀ ká lè bá yára rí owó náà gbà but ìgbà tá a tún débi bó ṣe bá ṣe yára tó náà a tún ti bá àwọn èèyàn nọ́mbà tí a mú gan ṣe fún wa gan is one twenty three nọ́mbà ni mo gbà àwọn àwa mẹ́ta lájọ wa ẹnìkan gba twenty three twenty four twenty five láti ìgbà yẹn títí la sì gbogbo bank títí fi débi bank. if you want to collect new money you give them five hundred before they can give you one thousand. new note is not in circulation for now. bí kírun ṣe tóbi tó ìkírun ò báńkì ẹyọ kan ah all the way from ìkírun six five a.m. this is one twenty p.m. kọ́dà kún kó ṣàánú wa eh, kẹ́ni ní ẹni bọ́ọ̀dì la epo gan àtijẹ àtimu gan látàárọ̀ tá a ti débì kò tí ì kàn á òòrùn ń pa gbogbo ẹ ló ń ṣe wá. pàápàá jùlọ ọ̀rọ̀ nínú tí ìnira náà kàn fi wá fáráàlú tí ò dẹ̀ dùn mọ́ wa nínú oúnjẹ ọ̀jọ́ gan ó dìṣòro àwọn ọlọ́jà wọn ẹ̀rù ń bà wọ́n kówó yẹn mọ́ lu déètì mọ́ wọn lọ́wọ́ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ so táìmù tán fún wa ó kéré jù. àti ìníjọba lórílẹ̀‐èdè yìí o kọ́lọ́n kó ṣàánú wa ni kọ́lọ́n kó sí àwọn adarí wa nínú kí wọ́n lè ṣe dáadáa fún wa. ṣẹ́rí tí a bá fẹ́ kí nàìjíríà dá lọ́wọ́ tó wà yìí báyìí ó wà lọ́wọ́ àwa ará ìlú àwa gan àmọ́ ẹ̀tọ́ wa ṣẹ́rí ìjọba ní ní proper democracy ìjọba ló yẹ kó máa bẹ̀rù ará ìlú ṣùgbọ́n lọ́wọ́ tàwa nàìjíríà àwa là ń bẹ̀rù ará ìlú ibi tó bá ti jẹ́ pé ará ìlú ló ń bẹ̀rù ìjọba rádà ó mì pé ogun wà ní ìlú yẹn nìyẹn a wa we have been queuing for fuel over the past two months tí mo bá rí epo níbi ìléni ló máa jẹ́ first time in two months tí mo máa ra epo ní bá one ninety bá one eighty mọ̀ ìtọ́ ń i have been buying three fifty four hundred three ninety epo tó jẹ́ pé àwa là ń ṣe so nígbà tí mo rẹ̀ pé kò lè tó yìí ní twenty eleven or so nígbà táwọn èèyàn ń protest and ìjọba ìgbà yẹn ó dẹ̀ tẹ́tí sílẹ̀ fún ará ìlú ó dá owó epo padà báyìí àárí èèyàn tó fẹ́ jáde ẹni tó bá fẹ́ jáde wá ní pé ọ̀tá ìjọba àdẹ́sẹ̀ ọ̀tá ìjọba ẹ̀tọ́ ara wa là ń jà fún. Yorùbá Gidi TV. ẹ wo bí hmm, mọ́tò ṣe tò lọ rẹpẹtẹ Ìbàdàn láwùwà Ìbàdàn láwùwà ilé epo méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní wòròdù yìí ṣe ni wọ́n kún bẹ̀ fọ́fọ́ ṣíkà gba wọn wèrè rẹ. báwo lè ṣe wọn wì ṣùgbọ́n náà yín lọ. ìjà wọn ara wọn lọ́wọ́ yìí. ìjà wọn ló ń gbà yìí. lórí owó ra ipò yìí lọ́fẹ̀ẹ́ o. Ah, ìwọ máa lọ máa fò kì í ṣọ̀fẹ́ o gbogbo àwọn tó tò yìí ló máa sanwó báwa náà ṣe tò nìyẹn nígbà táwa náà fẹ́ ra ilé ìta èyí tá a fi múùbù bá a ṣe ń lọ yìí ìpínlẹ̀ Ọ̀ṣun la ń lọ wọ ìpínlẹ̀ Ondo báwa náà ṣe rà á nìyẹn epo forty thousand naira ẹ ń yá wa epo wọn epo epo wọn ọmọ ẹ má lọ fídíò abẹ́jẹ́ ẹ̀kọ́ rí wa o má lọ fídíò abẹ́jẹ́ ẹ̀kọ́ rí wa. ẹsẹ̀ ohun ẹsẹ̀ tẹ́ kí ẹ̀ ń kámẹ́rà wa. ẹ ẹ bá yẹ bẹ́ẹ̀ o. ẹ kámẹ́rà wa. Co e, byłeś zjedzia? mosquewa mo ṣàṣìwà o mo ṣàṣìwà tó gba ski central mosque. ọdẹun ọdẹun mú central mosque. anybody that wants to. àjò wa sípínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí a wà ní ìlú òṣogbo tí ṣolúlù ìpínlẹ̀ ọ̀ṣun ohun tá a rí ni pé ń ṣe làwọn èèyàn ń ṣèfẹ̀hónú hàn tí wọ́n sì ń dáná kódà sí orí títì tó jẹ́ ti ìjọba a wá wò pé ká béèrè wò kí ló lè máa fa ẹ̀dùn ọkàn fáwọn èèyàn wọ̀nyí èrò pọ̀ tá a bá ń bí bó tiẹ̀ jẹ́ pé wọ́n tún ti orúkọ mi ni ọ̀nàrẹ́bù ọlásùnkànmí ọ̀kẹ́ láti owóde ẹ̀dẹ̀ pancras agbára bíàdá ẹ ṣe gan nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn wa pàápàá jùlọ àwa tá a jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun a sọ wípé a ń fi ẹ̀hónú hàn láti jẹ́ kí gbogbo àgbáyé gbogbo orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé ó rí wípé a fẹ́ ìdájọ́ tí wọ́n dá lánàá níbi ìgbẹ́jọ́ ti tribunal tí wọ́n dá fún wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé gómìnà tí gbogbo aráàlú fẹ́ tá a dìbò fún ìdájọ́ tí wọ́n dá kò tẹ́ wa lọ́rùn ìtorí bẹ́ẹ̀ làwọn èèyàn wa ṣe ń fi ẹ̀hónú hàn káàkiri ní ìpínlẹ̀ Ọ̀ṣun. kí ni tẹ́ wálé ẹ fẹ́ gan nǹkan tá a fẹ́ ni wípé gọ́vnà adémọ́lá jackson adélékè lúrùdín òun ni gómìnà tí gbogbo wa dìbò fún ní july sixteen twenty twenty two a dẹ̀ fẹ́ a fẹ́ kí àwọn ẹgbẹ́ apc a fẹ́ kí wọ́n kí ẹwọ́ bọ ìdájọ́ yìí torí wípé tí wọ́n bá ṣe eléyìí wàhálà ló máa dá sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ ṣe ẹ ṣe kò sẹ́ni mọ̀ nípa ẹ ó ti jà báyìí náà ó ti tó. ló ìdájọ́ òdodo la nídìí lọ́sùn tàbá fẹ́ da ilẹ̀ rú ló mọ oyetola we don't need it again ó ti balẹ̀ jẹ́ kan para one next time. kò tiẹ̀ sí nǹkan tí ó dàbí ìdájọ́ òdodo gbogbo wa la mọ̀ pé ìbò tá a dì àfìbò yẹn lé ọ̀gbẹ́ni rauf eh, oyetola kúò nílùú ni a fẹ́ wọn mọ́ ń lu yìí a fẹ́ wọn mọ́ ń pinlẹ̀ yìí ara ní àwọn èèyàn kò sóúnjẹ kò sówó kíná tó ń fẹ́ káwọn bá ti wọn lọ àwọn ò fẹ́ wọn mọ́ wọn wá dé wọn wá ń sọ wípé kí gọ́vnà táwa dìbò yàn ẹni tí ìlú fẹ́ tá a dìbò yàn kó máa lọ kò ní rọgbọ́ o ara ò ní rọkùn kò dẹ̀ ní rọ adìyẹ àfi kán sọ pé ìjọba wa Tinubu wọn náà ń bọ̀ ó wá tọwọ́ bọ ìbò wa ó tọwọ́ bọ ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun àwọn òfẹ́ Ọ̀ṣun ò dàbí Èkó Èkó láti fàyè gbà lọ́ṣun bí àwọn òfàyè gbà àwọn òdẹ̀ nígbà tó a máa dogun kó dogun tó a máa dìjà kó dìjà bó ṣe máa jẹ́ gan. kódà lórí eléyìí tẹ́ sọ yìí ni ó bí ìbéèrè kan àwọn kan ń sọ wípé epo ti wọ́n ṣẹ́pọ̀ wọ́n dé ìpínlẹ̀ Ọ̀ṣun èlò ni wọ́n ń tà. kò sí kò sẹ́pọ̀ àríra kò sẹ́pọ̀ four hundred naira náà ń tà balisa ara ni àwọn èèyàn ara ni wá àdẹ́fẹ́jọba ìnira mọ́ ìjọba tá a fẹ́ níjọba PDP kán máa bọ̀ ń pinlẹ̀ ọ̀ṣun kán gba orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ àwọn ìjọba amúnisìn ṣùgbọ́n tá a fẹ́ nìyẹn. àwọn kan sọ wípé bẹ́ẹ̀ ṣe ń fẹ̀hónú hàn lórí ìdájọ́ yìí tó ṣẹlẹ̀ tí ti adeleke àti oyetola yìí wípé ó yẹ kẹ́ ẹ fẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ epo àtàwọn nǹkan míì náà ọ̀kọ̀ọ̀kan la máa ń yọsẹ̀ lẹ́kù eléyìí la torí pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọlúàbí ènìyàn ni wá ṣùgbọ́n pẹ̀lú bí ìnira ṣe bí ìnira ṣe pọ̀ kákàkiri àti epo àti owó náírà àti àrígbà ní gbogbo ẹ̀ ti wá papọ̀ ó ti wá di ìnira fún wa wípé atúngbọ́pọ̀ àwọn APC láwọn ò tún gbàjọba lọ́wọ́ wa láti ọjọ́ Monday lọ there is going to be a world massive protest across the state sure. across all the states sure. across the state total lockdown in Osun state sure. on Monday ba inshallah. ọmọ oyè tálẹ̀ gbé. mama bá a ṣe wọ ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n nílùú ẹdẹ mọ̀kú àrógún níbi àwà yìí bá a ṣe wọ ìpínlẹ̀ ọ̀ṣun tá a rí ni pé wọ́n ń dáná sí títì àwọn ọ̀dọ́ ya síta àwa wò pé ẹ̀yin àgbàlagbà tá a rí ìbá bá béèrè ó ṣeé ṣe kẹ́ ẹ mọ tó ń ṣẹlẹ̀ bá a bá béèrè bẹnu ìbá bó. ìyẹn jèrè ìyẹn jẹ́ làwọn akọ́ o lẹ́dẹ̀ẹ́ akọ ìyẹn jẹ́ wọ́n yàn wá jẹ lẹ́ńtọ́ lọ ọlọ́run sì tó ń wà lẹ́yìn wa èyí ọlọ́run ló ń dé sáwọ́ ọlọ́run ló ń dé ẹ̀tọ́ tí a lọ́lọ́run gbà fún wa ṣùgbọ́n wọ́n wá tún fẹ́ dàrú mọ́ wa lọ́wọ́ ọlọ́run ọ̀dọ̀rọ̀ wọn rú o. ó dà ẹ wá dúró náà o kó lè bá àyè wa dáadáa ń tẹ̀ ń jà fún táwọn èèyàn ń pariwo fún ṣé ọ̀wọ́n gógó epo ni ṣé ti owó náírà tí ò sí ni àbí tèwo. ìjọba ọ̀rọ̀ tí ẹ dẹ̀ wá arọ̀ ọ̀dẹ̀ wá o arọ̀ ọ̀dẹ̀ wá mọ́ fara ní wá ni a kò nira o kò nira àfẹnira mọ lórílẹ̀-èdè tí a yìí. Dẹ́mọ́lá Adélékè. Adémọ́lá Adélékè ìmọ̀lẹ̀. Dẹ́mọ́lá Adélékè. ìmọ̀lẹ̀. àbúrò ẹ̀ láti wá. ẹ ṣeun. all right o. pẹ̀lú ọ̀ṣun láwa yìí o nílùú Òṣogbo. epo rèé wọn wọn protest o epo ló wọ́n gógó yìí o èrò ló pọ̀ mọ́tò náà tó lọ rẹpẹtẹ yìí o wọn gbé protest wọn lórí eléyìí o wọn gbé protest wọn lórí pé gọ́vnà kan can you imagine mi ò mọ yóò ta fẹ́ gbọ́n Nàìjíríà gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ yẹn kọ́ kóra wọn jọ kí wọ́n bẹ̀rẹ̀ protest. aṣòfin rèé o ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ládé yìí o. ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun. tó jẹ́ oníṣòwò àwọn tó ń ta ọjà a ní ká béèrè ìbéèrè lọ́wọ́ wọn bóyá wọ́n ti ń rí owó náírà tuntun olómi arósà là ń ṣòló yẹn bóyá wọ́n ti ń rí iná màmá wa. ẹ kú iṣẹ́ o. ìjọba nàìjíríà ti pààrọ̀ owó náírà báwo ni sáwọn kọ́sítọ́mà yín ti ń kówó tuntun wá. àti ìrí o àti ìrí gbà old currency náà la ṣe ń gbà òun náà la ṣe ń nù à ń ná fáwọn nǹkan àwọn kan ń kọ àwọn nǹkan dẹ̀ ṣe ń gbà àti ìrìlè wọ̀. bẹ́ẹ̀ ṣe wá ń wo yìí sìn ọjọ́ tó jẹ́ gbèdéke tí wọ́n ní ká ká owó yìí kúrò nílẹ̀ kéèyàn ó má nà mọ́ èyí ṣe rò wípé owó tuntun yẹn á sì ti wà nílẹ̀ pẹ̀lú bójú bí gbogbo nǹkan ṣe ń lọ. àwọn ò tí ì rò bẹ́ẹ̀ bíkọ́ táwa fẹ́ lọ rajà gan báyìí sìn transfer là ń ṣe ààrẹ owó tuntun yẹn wọn dẹ̀ gba old currency lọ́wọ́ wa ó lójú ibi tán ṣì ṣe ń gba old currency yẹn lọ́wọ́ wa àwọn tí ò dẹ̀ gbà lọ́wọ́ wa à ń ṣe transfer bọ̀ pẹ̀lú gbèdéke yẹn hmm, kí níyìí táwọn owó yóò ti lè kárí o torí àrígbà ní báńkì problem pẹ̀lú. problem tó fún wa náà ni pé àwọn tá à ń ti ń rajà wọn gba old currency transfer network dẹ́ẹ̀lì máa ṣe ń gbà mí network yorùbá dẹ̀ ti sin wọn ní tajà fún wa. miss adeyemi. new currency lẹ wá jẹ́ new currency wàhálà ti dé nàìjíríà. báwo ni. mo mọ̀ mọ́ ẹ wá gbowó ṣé ẹ ti ń rí new currency yẹn gbà dáadáa. àárí gbà ó there is a lot of stress on me to since six o'clock I haven't get anything since six o'clock. aago mẹ́fà ìdájí lẹ́tí wà lẹ́yìn. bẹ́ẹ̀ ni o. aago aago this is to two. sí mi ò nàìjíríà o. wọ́n ń rí dẹ́ẹ̀tì báńkì báńkì ní kò bá ṣe báńkì wọn àìrí gbà this is not convenient for people. báwo la ṣe fẹ́ wá tó a máa san owó wa owó tá a san fúnra wa pẹ̀lú sùúrù la fi san a fẹ́ gbà padà pẹ̀lú hard ṣó dáa bẹ́ẹ̀ oorun láti bíi six ẹlòmíì wà six ẹlòmíì wà seven. the only solution to this is that they should try and extend these things at least like a week now we travel down here we can't go back because some people are not collecting the the only thing we can do is to transfer now not all the uh, not all the transporters can collect the transfer so we have to stay here to collect the money For inside the bank they are not they are not giving out the money until monday so are we going to stay till monday and we are going to work on monday we are from lagos now we can we are now stuck here now we can't go back We are from Lagos. I'm now in Oshogbo to come and see my baby in school. So now I can't give I can't give her money. I can't collect money. We can't go back stranded. Help us. At least if they are giving us money from inside the bank, it will have been easier. They are not giving out the money. They are only collecting the old money. No and money, when when we enter the transport now, the man rejected no 200 naira from. We have to force the money on him. If you cannot collect the 200, we don't have any other money to give you. So everybody is just this is just too much. He's suffering. suffering. Too much of suffering. lepo ọlọ́kadà ń ṣiṣẹ́ kòkó wà á répo rà ọlọ́kadà ni wá ọlọ́kadà lè mi nígbà láti alẹ́ kó bá tó wá fẹ́ ra epo báyìí ọ̀ rí gbà ó kọ àwọn èrò títí ẹ̀yin wá gba owó ni àbí. àwa gba owó láti odidi èjìgbò èjìgbò láti wá sí òṣogbo lórí àárí owó gbà ní ìlú wa àti débi láti bíi seven thirty àárọ̀ ká lè bá yára rí owó náà gbà but ìgbà tá a tún débi bó ṣe bá ṣe yára tó náà a tún ti bá àwọn èèyàn nọ́mbà tí a mú gan ṣe fún wa gan is one twenty three nọ́mbà ni mo gbà àwọn àwa mẹ́ta lájọ wá ẹnìkan gba twenty three twenty four twenty five láti gbà yẹn títí la sí ń káàkiri gbogbo bank títí tá a fi débi báyìí àyíntí a rí náà ni pé kí wọ́n dákun kí wọ́n jọ ntí aṣọ àti wà ní bóyá bíi one sixteen báyìí bẹ́ẹ̀ ni àti lọ kí òun sùúrù gan báyìí a sì ti rògbà tì náà a wà ní kíw ntí a rí ni pé kọ́lọ́n kún kún ó ṣàánú wa àwa mẹ̀kúnnà ni kí ni kó bá púpọ̀ kúnnà kún ó ṣàánú gbogbo wa àárí owó náà tá a bá ra ẹ̀pá ní ẹlẹ́pà àwọn ìyẹn lẹ́pọ̀ ní transfer wọn ò ní kí wọn kọkọ̀ mi lẹ̀ mo lọ ra ẹ̀pá ń jẹta ìyá yẹn ló wọn kọkọ̀ mi sílẹ̀ etí ó make sense ni wọ́n mọ kókó àfáàsì ilẹ̀ ẹlẹ́pà kò sí dáadáa tó fún délé abẹ àwọn ìjọba wa a sì rọ̀ wọ́n kí wọ́n ṣàánú wa kí wọ́n bá wa postpone kínní fún àsìkò díẹ̀ kàbí kí wọ́n bá wa da owó yẹn síta ká lè rí gbà dáadáa because àárí gbà ní àwọn bank ọ̀pọ̀lọpọ̀ àwọn báǹkì ò ṣiṣẹ́ àárí owó yẹn gbà lọ́pọ̀lọpọ̀ báǹkì. owó yẹn lọ́wọ́. owó tí ní ká jẹ́ ká rí lò nínú òtò sí circulation we are suffering. those that are the, new notes àwọn tó ní new notes yẹn lọ́wọ́ on one thousand you will give them five hundred. Ah. Yes. If you are collecting. If you want to collect new money, you give them five hundred before they can no, give you one thousand. New note is not in circulation for now. At new note. Please, help them. They are selling it. To this this old note so we can use it at any time yes. we want please help them people will use it i will use it you you you use it but now new note um, bob new note you see. àti new note the old note àwọn orí kankan ẹ ẹ ṣàánú wa àárí kankan àgbọ̀n kankan ẹ yes it's money for the um, for withdrawal you are the yes It's money that one doesn't mean you are the yes It's money but you are suffering it's too much please you are taking the government to just pity us at all at all you are suffering a lot you are the yes It's money now to receive the money now is very very difficult. you've been here for like uh, how many minutes ago. no it's not than uh, not than five hours six hours. yes. yes. Look at me. So we are suffering. I don't have one naira in my own pocket, but I have cash in a, at a bank, at bank, not at hand. But to withdraw the money is very difficult So what next? What do you trust? What do you trust what to do? Sir, ma. There, No, you don't. Let me. Let, no, no. Hey, calm down, please, please. Eh? You you can't do anything, but people you keep suffering and there's nothing you can do they, they, are, they have power you don't have power but we are begging them please let them ah, let them pity us now you don't have anywhere to go you don't have anywhere to go so you don't have you don't have choice you just beg you are just begging them that is it so you don't have any choice at all. ìyá mi ganu rẹ̀ ń ṣe mí ó nà tí ló ní lọ́wọ́ kò ní lọ báńkì láti lọ gbowó. the most the àwọn most people that will suffer for this thing are students They're going to suffer because my baby now we can't give her money transfer them even POS they are not giving us. a new Nigeria bí kírun ṣe tóbi tó ìkírun ò ní báńkì ẹ̀yọ̀ kan ah all the way from Ikirun since five a.m. Eh? this is one twenty p.m. Eh? ṣé ká má parọ́ tanra wa jẹ ipò táwọn èèyàn wà lọ́wọ́lọ́wọ́ báyìí ipò tí ò rọgbọ rárá ni inú ẹ̀dùn ọkàn làwọn èèyàn wà wọ́n sì ń fẹ̀hónú hàn wípé kí ló dé ẹlòmíín ṣàlàyé pé ó ti lé ní wákàtí mẹ́rin tóun ti wà ní báńkì ńbí láti gba owó tuntun tó ṣe é ná ṣùgbọ́n ohun òrówó gbà ń ṣe làwọn kan wà níbí láti ọ̀pọ̀lọpọ̀ wákàtí ìnira náà wọ́n sọ pé ó kọjá bẹ́ẹ̀ o. bákan náà ló sì jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tàbí kí n pé báńkì àpapọ̀ lẹ̀ lábẹ́ gómìnà báńkì àpapọ̀ Emefiele ó dúró lórí wípé àwọn ò ní sún àsìkò tí wọ́n fi máa ná owó ògbólógbòó ìyẹn old naira note ó ní pé náírà tuntun owó náírà tuntun èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni yóò ní ìtẹ́wọ́gbà bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní eh, oṣù kejì ọdún 2023 bẹ́ẹ̀ sì rèé òní yìí ló jẹ́ ọjọ́ kejìdín ní ọgbọ̀n oṣù kìíní ọdún 2023 kédùmarè kó ràn wá lọ́wọ́. oríta ọláyà ti change wow oríta ọláyà rèé o ti yàtọ̀ sí tìgbà kan. ibi tá a wà iná pè ní oríta orí bíríìjì ọláyà alágùn yìí o. Wait. weight. Òṣogbo la wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí a rí ọ̀gọ̀rọ̀ àwọn mọ́tò tí wọ́n ti wà gúnlẹ̀ àwọn ọlọ́kadà náà dúró wọ́n fẹ́ ra epo ṣùgbọ́n àwọn ni wọ́n lè ṣàlàyé bó ṣe dùn mọ́ wọn tàbí bó ṣe mú ìnira dání tó kí wọ́n tó ra epo àti pé bóyá àwọn ilé epo ṣì ń gba owó àtijọ́ ìyẹn old new eh, naira note yẹn lọ́wọ́ wọn bóyá owó tuntun sì ni bí wọ́n sì ń rówó yẹn gbà ní báńkì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dẹnu wọn mo kí yín o bàbá. ẹ ra bàbá mi orúkọ mi ní Ismaila Ọlálékan bí ilé epo wọ̀nyí ti wà ó ní aráàlú la torí wípé ọ̀pọ̀lọpọ̀ ilé epo mi ò gba owó àtijọ́ mọ́ tó jẹ́ pé owó tuntun ni bẹ́ẹ̀ bá sì ti dé bank ẹ̀ ní rówó tuntun yẹn gbà ọ̀pọ̀lọpọ̀ ni ẹni tó ń tó ń kọ owó yẹn sí èèyàn lọ́rùn bó bá gbé ẹ mo sọ pé àwọn ò fẹ́ owó àtijọ́ pé owó tuntun ni ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa bá ti pọ̀ tó ń bì èrò bẹ́ẹ̀ ni tó ní owó tuntun yẹ lọ èrò bó tó márùn kádàkùn abẹ ìjọba kádàkùn kó ṣàánú wa kíní ní anybody la epo gan àti jẹ àti mu gan látàárọ̀ tá a ti débì kò tí ì kàn á òòrùn ń pa gbogbo ẹ ló ń ṣe wá a ní ó ti tó ṣẹ́jú mẹ́fà báyìí tí mo ti dé torí mo sì tún bọ́ pọ̀lọpọ̀ lórí kí náà ni mo rọ ìjọba wa kí mo dákun kí mo bá wa solution ṣe sí kinní kó rọ àlọ́run ojú òní tì yàn. epo yẹn kò rọrùn kò rọrùn iye tí bófàsì ń tepo lọ́wọ́lọ́wọ́ báyìí ní one ninety bọ̀ àwọn ilé epo tí èsè bíi bófàsì àbí nnpc àwọn kan ń tà ní three fifty àwọn kan tà ní three sixty àwọn kan tà ní close to four hundred then tí ò yẹ kó rí bẹ́ẹ̀ so àwa mẹ̀kúnnù a rọ ìjọba àpapọ̀ kí wọ́n bá wa wá solution ṣe sí ọ̀rọ̀ rògbòdìyàn epo àti owó so ó fẹ́ difficult fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti máa lọ wá oúnjẹ òòjọ́ wọn jẹ so ọ̀pọ̀lọpọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tá a wà ń sìn ẹ́ rí wípé lẹ́nu lílọ bíbọ̀ gbogbo ẹ̀fẹ́ ọ̀fẹ́ rọ́lura wọn so ó kù díẹ̀ káàtó kí ìjọba àpapọ̀ kẹ́ ń bá wa wá solúsẹ̀ sí ìyẹn fẹ́ ni ó lè ṣe kókó níwọ̀nba díẹ̀. ẹ n tó ṣẹlẹ̀ ni pé àti rówó náírà yẹn gbà ìṣòro ni tá a bá lọ sọ́tún lọ sósì kò sówó náírà tuntun a lọ báǹkì náà àrígbà ó tiẹ̀ ti sú wa ó dẹ̀ ní wa lára bí mo ṣe ń bọ̀ ń sìn epo náà mò wá káàkiri tí epo fi tán fún nínú machine tí mo fi débi tí mo wà yìí ẹ̀rú sì tún bá àbáwọn tiẹ̀ gbà mọ́ni bí àwọn ní gbà so ó ní wa lára púpọ̀ jù kíjọba kan jọ kan ti ìtòrò ọlọ́run kan kan kan wá nǹkan ṣe sí i pàápàá jùlọ ọ̀rọ̀ nínú tí ìnira náà kàn fi wá fúnra lù tí ò dẹ̀ dùn mọ́ wa nínú oúnjẹ ọ̀jọ̀ gan ó dìṣòro àwọn ọlọ́jà ẹ̀rù ń bà wọ́n kówó yẹn mọ́ lu déètì mọ́ wọn lọ́wọ́ tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ so táìmù tán fún wa ó kéré jù ó kéré jù so ẹ jọjá ẹ ẹ kàn ṣe lọ́nà tí ó gbà rọ̀ wá lọ́rùn náà ni bọ́kàn bá àjọṣe ọjọ́ ẹhẹn torí àrò wọn ẹgbàá báńkì ẹlòmíì ò tiẹ̀ ti mọ làtó wọn yẹn kọ báyìí ẹlòmíì ò mọ làtó ẹlòmíì ò tí rówó yẹn gan rí báyìí wọ́n sì ní pé pínpín ó pin ní ọjọ́ monday àbí tuesday tí ó jọjọ́ méjì lọ́mọ́ so ẹ̀jọ̀ ẹ̀dá kun kíjọba bá nǹkan ṣe sí oko rọ̀ wá lọ́rùn kò rọ̀ wá lọ́rùn pàápàá ìjọba tá a pè níjọba ara wa tó wá rí báyìí so kánjọ kan bá wá nǹkan ṣe sí i. ló ṣe ń easy láti rí epo rà then owó ń kọ́ ṣé wọ́n sì ń gba old note yẹn lọ́wọ́ yín ṣe ń rí new note rà ṣe ń rí gbà. a rí new note rà torí àwọn pos gan tí wà ní àtúmọ̀sánwó instead tá a bá san five thousand tẹ́lẹ̀ a máa san hundred naira two hundred naira two fifty wọ́n ń gbà ní ìsìn five thousand so mo withdraw mo fẹ́ gba ten thousand lẹ́nìí wọ́n ní kí n san four hundred naira extra extra eh, eh, ten thousand bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ah. ni ah, ah. bó ṣe bó ṣe gbà nìyẹn o bá a ṣe ń ṣe nìyẹn o bó ṣe gbà nìyẹn. yóò ti tó ìṣẹ́jú eh, mo ti tó bí wákàtí méjì tí mo ti wà ń bí tóbi wákàtí méjì mo ti wà níbí. ṣé ẹ dẹ̀ rò pé ẹ̀mí náà àpò jẹ́ weekend náà tó bá ṣe pọ́jọ́ ọ̀sẹ̀ ni èmi náà ò ní wá tó báyìí torí pé sátọ̀dẹ̀ lè ní ló jẹ́ kí n wá tó báyìí láti fi torí monday yẹn á fi lè lọ síbi iṣẹ́. ó ṣe wá nira tó yìí kí lè rò kó jẹ́ ọ̀nà àbáyọ fún gbogbo ìṣòro yìí kò sépo kò sówó kò síná kò sómi. Hmm. Eh, tí a máa àdúrà náà la máa gbà pé kọ́lọ̀ yẹn olórí dáadáa fún wa tí ò nífẹ̀ẹ́ aláàrùn tí ó nífẹ̀ẹ́ aráàlú àti ìníjọba lórílẹ̀‐èdè yìí o kọ́lọ́n kó ṣàánú wa ni kọ́lọ́n kó sí àwọn adarí wa nínú kí wọ́n lè ṣe dáadáa fún wa. Hmm. èló gan lẹ̀ bofas nìkan náà ni mo ti rà ní last week mo rà ní three thirty níbì kan ní last week three hundred and thirty naira per litre ní last week ibi ni bofas nìkan náà ló ń tepo dáadáa fún wa báyìí onìkan ni so rano gan tiwọn náà bí wàá bí two twenty nǹkan kan náà wọn ń ta tiwọn so àdúrà náà làá máa gbà kọ́lọ̀ ń bá ní tún orílẹ̀-èdè wa ṣe kọ́lọ̀ yín adarí dáadáa fún wa. close to how many minutes thirty dey be. i been here over thirty minutes. and how is the difficulty of getting the new currency uh, petrol insecurity. that is like. currently that's the major problem

máa lo wà á mọ fún No problem. Okay. So we are talking about the action. The currency, right? Yeah. Um, the introduction of the new currency and withdrawal of the old one in the circulation should be gradual. So with that, the, this kind of hardship the people, the public is facing will have been avoided. It is an avoidable problem on the part of the government if they are diligent enough with their responsibility. So to get the new cars now, in fact, it's a war As I am, for the past five days, I've been transacting, buying fuel using POS, using ATM card. The, the cash is not available anywhere. If you get to the bank now, the queue at the ATMs is not here. So how would you describe the judgment or the decision in the federal that played the bank before? Uh, the deadline is not to me not acceptable though they are government but it will have been a they will have adopted another method in which naturally the old currency will just face out once you pay in into the bank the bank will refuse to pay it out and you get the new one like that naturally the old one will be phased out but in legislation the new one is not in the circulation and you give us deadline of uh, depositing the old one into our bank account. In fact. Yeah, I've uh, been witnessing all this uh, palava and saga. What's your hope towards the 2021 election? um, INEC need to be up and doing based on the recent judgment concerning Osun 2022 Guba Nitoria election case. They need to be uh, unbiased empire. I mean, umpire as regard the 2023 general election. Without that, I don't, I can't see the light after the tunnel. Are you, are you saying that the people are losing hope in Ahai? Definitely. You can see that in major cities and towns in Osun, people were on the street protesting. Okay. Eh, Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ bá fẹ́ kí àṣeyọrí bá ètò ìdìbò ọdún tá a wà yìí wọ́n nílò láti jẹ́ adarí eré ìdárayá tí ò fi síbì kan títorí pé tá a bá wo ìdájọ́ ilé ẹjọ́ tó gbé kalẹ̀ nípa ètò gómìnà tó kọjá ní ìpínlẹ̀ lánàá a rí i pé ó domi tútù sí àwọn èèyàn lọ́kàn tó àwọn èèyàn lè má fẹ́ láti jáde dìbò tá à ń pè ní political apathy àwọn èèyàn lè fẹ́ máfẹ́ ní tẹ́lẹ̀ nígbà náà tó mọ̀ pé ìbò wọn kò ní jẹ́ kíkà when people know that their vote will not, will not count they will not be ready to participate in uh, political participation so wọ́n nílò láti jẹ́ láti má dalẹ̀ apá kan ra apá kan sí kán kán má ṣe màgòmágó nípa bẹ́ẹ̀ àwọn èèyàn á díje ṣùgbọ́n láìsí yẹn o irọ́. ẹ bèrè ní english á dáhùn. ok no n pé nísìnyí báyìí what kilo ku kù fọmọ nàìjíríà kí ni wa Kini ni wa nísìnyí. kí hope tó wà fún kí ni ìrètí ọmọ Kini ni Nigeria. nàìjíríà máa retí mm-hmm. pẹ̀lú bípò nǹkan ṣe rí yìí. ṣe rí tí a bá fẹ́ kí nàìjíríà dá lọ́wọ́ tó wà yìí báyìí ó wà lọ́wọ́ àwọn ará ìlú àwa gan àmọ́ ẹ̀tọ́ wa ṣe rí ìjọba ní ní proper democracy ìjọba ló yẹ kó máa bẹ̀rù ará ìlú ṣùgbọ́n lọ́wọ́ tá wà nàìjíríà àwa là ń bẹ̀rù ará ìlú ibi tó bá ti jẹ́ pé ará ìlú ló ń bẹ̀rù ìjọba rádà ó mì pé ogun wà ní ìlú yẹn nìyẹn a lè jàfẹ́ tọ́ wa we have been queuing for fuel over the past two months tí mo bá rí epo níbi ilé ló máa jẹ́ first time in two months mo máa ra epo ní bá one ninety bá one eighty Mo ètò ń i been buying three fifty four hundred three ninety epo tó jẹ́ pé àwa là ń ṣe so nígbà tí mo rẹ̀ pé kò lè tó yìí ní twenty eleven or so nígbà táwọn èèyàn ń protest and ìjọba ìgbà yẹn ó dẹ̀ tẹ́tí sílẹ̀ fún ará ìlú ó dá owó epo padà báyìí àárí èèyàn tó fẹ́ jáde ẹni tó bá fẹ́ jáde wá ní pé ọ̀tá ìjọba àdẹ́sẹ̀ ọ̀tá ìjọba ẹ̀tọ́ ara wa là ń jà fún so nípa bẹ́ẹ̀ ó dà pé oníkálukú ti káwọ́ gbéra àṣetán láti jà fún ẹ̀tọ́ wa so kí ọ̀la nàìjíríà kó tó dáa gbogbo wa máa rí i pé ká lè jà fún common good of the public Nigeria dà ṣùgbọ́n láìsí bẹ́ẹ̀ ó fẹ́ le díẹ̀. kí lè ròyìn nípa àwọn kan tí wọ́n ń pè fún pé tí nàìjíríà bá pín tí yorùbá bá wà pé tí yorùbá ṣàkóso lórí àwọn nǹkan ní ẹ nǹkan á kí lè ròyìn lórí èmi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè tòótọ́ mo lè má faramọ́ pínpín ìyẹn lè má tán ṣòro wa ṣùgbọ́n tí restructuring bá wà bóyá àwọn àlùmọ́nì tí ó wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan máa ṣàmúlò ẹ̀ ká máa máa san owó orí rent and royalty sí central port ìyẹn á jẹ́ kí orílẹ̀ ẹ̀ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó jí gìrì sí ọrọ̀ ajé àti òṣèlú wọn dípò pé àwọn orílẹ̀ àwọn ìpínlẹ̀ tó jẹ́ pé wọ́n ní ọrọ̀ ajé wọn ṣàmúlò ẹ̀ tìtorí pé wọ́n rí owó gbà láti Àbújá àwọn ìpínlẹ̀ tá a ti ń rí púpọ̀ owó tí àwọn ìpínlẹ̀ tó kù fi sara ní díẹ̀ tẹ́ bá débẹ̀ àánú ọmọ ádámà á ṣe yín kò sí àwọn ìdàgbàsókè ní àwọn ibi tí ìjọba ti ń rí owó. orúkọ mi ni ajitomo bíi adéwùmí samuel gbogbo èèyàn mọ̀ mí sí sami melody. epo kíkan màdé o oskomto tàbíwé àtẹ̀gbò ṣe oskomto ọkọ lòún àyà sí lòún pọn ìròyìn wípé oskomto bàbá ti dára jù. oskomto gbọ̀n nara ó táwọn yọjú jọ àní níbi káṣíò ara mú wọn. àlàáfíà oníjìnà sí wa bàbá ti lò ó kòtò ìyá ju àwọn lọ. ẹ bá mi gbé o. ó fọ̀dọ̀ tí inú ẹ̀ jẹ́. àlejò obìnrin tí ò ṣe déédéé. ó mọ́ ọmọkùnrin ta pọ́npọ́n. fún àdínkù ọ̀rá ara o oskonto maranapọ̀pọ̀ mara jí pépé kì í já ní kulẹ̀ ó ń pẹ̀lú ní capsule àtolómẹ̀ only peace herbal ventures ló ń ṣe ààyè ń bẹ fún alágbàtà jákèjádò nàìjíríà zero seven zero three one zero zero two seven four four oskonto. Yorùbá Gidi TV ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nílẹ̀ yorùbá hmm, ibo nípò nǹkan dídúró. yorùbá gidi tv